orúkọ tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ ni olóyè ifáyẹmí ẹlẹ́bùìbọn àràbà wohun ìlú òṣogbo kókó tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni ẹsẹ̀ǹtayé tàbí àkọsẹ̀jayé èèríwò yà èèríwò fọn ẹ̀yin ènìyàn ẹ pẹ̀lẹ́ o òjò máa ń rọ̀ òjò máa ń rọ̀ wínwín adífáfẹ́yìn lọ́jọ́ ọmọ tuntun wọn ń tọ̀run bọ̀ wáyé ẹbọ wọn ní kí wọ́n wá ṣe èrò pé èrò ọ̀fà kábàání níjẹ̀ ẹ̀bùtú ọmọ kókó tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí òun ni àkọsẹ̀jáyé àbí ẹsẹ̀ ń òun náà là ń pè bẹ́ẹ̀ àwọn ọmọ tuntun tí wọ́n bá wọlé ayé ọjọ́ kẹta tí a bá ti bí ọmọ òun ni a máa ń dá àkọsẹ̀jayé rẹ̀ láàrin ọjọ́ kẹta sí ọjọ́ keje àbíjọ́ kẹsàn-án tó bá jẹ́ obìnrin ọjọ́ keje tó bá jọ́kùnrin tó bá ti kọjá àsìkò yìí a lè dá àkọsẹ̀jayé fún ọmọ tuntun mọ́ kí aboyún míì tó bímọ ní àwọn ẹ̀yà kan tí kì í ṣe ilẹ̀ Yorùbá wọ́n ní ètò kan tí wọ́n máa ń fi ń gbọ́ ohùn ọmọ tuntun tó wà nínú oyún tí oyún bá ti lé ní oṣù méje tó ti dé mẹ́jọ wọ́n wá mú ọmọ yìí lọ sí ìdí ibi táwa ń pè ní mọ́ọ̀rẹ́ ní ọ̀dọ̀ wa níbí níbi àyáálé ẹni tó bá jẹ́ baálé tó jẹ́ àgbàlagbà nínú ilé yẹn òun ni yóò wá sọ pé kí aboyún náà kó kúnlẹ̀ wọ́n wá pe gbogbo àwọn tí wọ́n ti lọ àwọn alálẹ̀ látòrí ẹni tó ṣẹ̀wọ̀n sílẹ̀ lágbájá dóòlà là ń ṣẹ̀ràn kú là ń pa wọ́n ní àwọn pè yín o ẹni tí ó wà nínú obìnrin yìí àwọn fẹ́ mọ̀ àwa ni ta ni ọ́ ọmọ tó wà nínú yóò wá máa gba ẹnu ìyá ìyá sọ̀rọ̀ ìyá ni ó máa wá dáhùn èmi ni Àjàyí tí mo wáyé nígbà báyìí tí mo wáyé nígbà báyìí tí mo ṣe nǹkan báyìí èmi náà mo tún múra láti máa bọ̀ báyìí bóyá àṣìṣe kan wà tó ṣẹlẹ̀ nígbà tó fi kọ́kọ́ wá yẹn ẹni náà yóò sọ ìyá ni ó máa gba inú ọmọ tuntun tí kò tí ì jáyé yẹn sọ̀rọ̀ pé nígbà tóun wá ń jọ òun ò yàn tóun òun ti wá ṣetán nìsín àṣìṣe tóun ṣe òun ti ṣe àtúnṣe lórí ẹ̀ òun ó lówó òun ó gbogbo yóò sọ nǹkan tó bá fẹ́ ó lè jẹ́ lómi tí ò bímọ nígbà tó wá ń jọ a ní àgàn ní òun nígbà yẹn ṣùgbọ́n ní ìsìn òun ṣetán láti bímọ láti ṣe pàní nígbà wọn bá ti mọ̀ wọn ti mọ̀ pé irú ọmọ báyìí ìyẹn a fẹ́ bí ṣùgbọ́n ní ti Yorùbá ọjọ́ kẹta tá a bá bí bí ọmọ yẹn ó ní àwọn babaláwo dá àkọsẹ̀jáyé rẹ̀ ìfẹsẹ̀tẹ̀pọ̀n wọ́n á tẹ àtẹ Ifá sílẹ̀. Si ọmọ tuntun yìí wọ́n wá bọ́ sí òwò wọ́n á so ẹ̀rù mọ́ nídìí tó bá jẹ́ ọkùnrin mẹ́sàn-án tó bá jóbìnrin méje wọ́n á mú ẹsẹ̀ rẹ̀ méjèèjì wọ́n á fi lé ojú ọpọ́n wọ́n á dẹ̀ kó ike fáàlù lórí wọ́n á ṣàdúrà fún ojú ẹsẹ̀ ọmọ yìí lójú ọpọ́n ni wọ́n máa tẹ ọ̀nà odù tó bá jáde sí ẹ̀kọ́sẹ̀jáyé nìyẹn ẹsẹ̀ tó mú wáyé nìyẹn wọ́n á tún wá mú orí ọmọ yìí wọ́n á dorí ẹ̀ kodò wọ́n á tún fi tẹ ojú ọpọ́n yìí wọ́n tún wá dá ifá ọ̀gangan bí ojú rẹ̀ yẹn yẹn ni orí rẹ̀ tó mú wáyé odù ifá méjèèjì yẹn ni wọ́n wàá kì níbẹ̀ ni wọ́n ti mọ irú èèyàn tí ó wáyé irú iṣẹ́ tó wáyé wá ṣe irú obìnrin tó yẹ kó ní irú oúnjẹ tí ò gbọ́dọ̀ máa jẹ irú gbogbo nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ fún ọmọ yàtọ̀ sí èèwọ̀ tìdílé ọ̀tọ̀ lèèwọ̀ dílé ọ̀tọ̀ ní èèwọ̀ tèèyàn kọ̀ọ̀kan ìyá ọmọ tuntun tí ó bí ọmọ yìí òun ni wọ́n sọ pé kó máa bá ọmọ yìí wọ nǹkan tọ́mọ yẹn ò bá gbọ́dọ̀ jẹ látijọ́ náà ni ìyá yóò ti máa wọ ìwọ rẹ̀ torí kọ́ ọmọ má bàa gbà lọ́mú nígbà tí ọmọ bá dàgbà tó bá fi ọmú sílẹ̀ nìyá ó máa sọ fún torí rẹ lèmi ṣe jẹ nǹkan báyìí o torí rẹ mi ò ṣe ń ṣe nǹkan báyìí o ìwọ ló wà máa ṣe nǹkan bẹ́ẹ̀ lọ ẹlòmíì kò gbọdọ̀ máa wọ aṣọ dúdú aṣọ dúdú ni ó máa wọ ẹlòmíì ẹlòmíì kò gbọdọ̀ máa wọ aṣọ pupa aṣọ pupa ni ó máa wọ ẹlòmíì irú gbogbo àwọn nǹkan wọ̀nyí á ti mọ̀ láti bí àkọsẹ̀jáyé irú obìnrin tó yẹ kéèyàn ń fẹ́ obìnrin pupa ní máa ń wu ẹlòmíì ó sì yẹ pé obìnrin dúdú ló yẹ kó fẹ́ tí èèyàn bá ti mọ àkọsẹ̀jáyé rẹ̀ a mọ̀ bẹ́ẹ̀ náà lobìnrin náà tó fẹ́ yan ọkọ tí ọkùnrin mi bá bá sọ̀rọ̀ pé a ní kò wù wọ́n tún lè máa yànyàn sí pé lágbájá tó lóun fẹ́ fẹ́ ọ yìí ó ṣe gbà fún a ní kò wù ú ó sì lè jẹ́ pé ẹni tí ìpín rẹ̀ yàn ni ìdí ẹ̀ nìyí tó fi jẹ́ pé lẹ́yìn ìgbà tá a bá mọ̀ pé obìnrin dúdú ni o fẹ́ o obìnrin pupa ni o àbí ni o mọ̀ fẹ́ nígbà tá a bá tún fẹ́ dáwọ́ lé tí èèyàn bá dàgbà sókè ó gbọ́dọ̀ tún lọ ṣe àyẹ̀wò ká má bàa ṣe àṣìṣe tóbìnrin bá di pé èèyàn méjì mẹ́ta ń bá obìnrin sọ̀rọ̀ tó ti di abilékọ táwọn èèyàn ti ń pè lọ́tún pè lọ́sì kó tó náwó mú ẹnìkan ojúṣe àwọn òbí ni láti wádìí pé ṣé ó yẹ kí ó fẹ́ ẹni báyìí ẹni tá a bá tẹ̀ sí mọ̀ tẹ́lẹ̀ pé èèyàn dúdú ló gbọ́dọ̀ fẹ́ àbí téèyàn pupa bá ti wọn mọ̀ lọ ń bẹ̀ wọn mọ̀ lọ ń bẹ̀ wọn wọn á ti sọ fún ọmọ wọn òun náà sì ti mọ̀ tó wáyé pé èèyàn pupa ní bá a sọ̀rọ̀ tó sì ti mọ̀ pé òun ò gbọ́dọ̀ fẹ́ èèyàn pupa kò ní gbà fún bẹ́ẹ̀ náà ni ọkùnrin tẹ́lómi bá ń pọ̀ bá kọnu sí obìnrin míì pé jẹ́ afẹ́ra wa ó lè pọ̀ òun ọ̀gbà nǹkan tẹ́yìn bá sì ti mọ èyí tí òun yàn ìwọ̀nba ni wàhálà ó mọ gbogbo ìlàlúrí tá a kò sí láyé yìí tí à ń bá jìjàgùdù kì ti tó báyìí làálàá wa kì bá mọ níwọ̀n tá a bá ń mú ọgbọ́n ìmọ̀ àwọn baba ńlá wa bàbá ń mú un lò bólódùmarè ṣe fẹ́ ká máa ṣe ilé ayé kó lè rọ̀ wá lọ́rùn nígbà tí àwọn ẹ̀sìn òkèèrè ò tí ì dé wọ́n ń ṣe kò yọ wọ́n lẹ́nu ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn ọ̀làjú àtẹ̀sìn méjèèjì dé òun ni wàhálà dé àwa mojó tá àti ẹ̀dàn ńlá sí ó di pé àkàn ń jáludò à ń jálumi ni wàhálà pọ̀ iṣẹ́ tó yẹ kẹ́lòmíì ò ṣe kọ́ ní í ṣe ẹlòmíì káfíńtà ni iṣẹ́ télọ̀ ni ó mọ̀ wù ú ẹlòmíì oníṣọ̀nà ni iṣẹ́ káfíńtà ni ó mọ̀ wù ú àní àwọn tó ń kọ́lé owó wà ń bẹ ìpín tiẹ̀ sì lè máa ń lọ ọbẹ̀ ẹlòmíì oníṣòwò ni. Iṣẹ́, iṣẹ́ ọ̀tọ̀ ni ó máa wù eléyìí kò jẹ́ kí ó dọ́gba nípa báyìí àwọn Yorùbá àwọn bàbá wa tún wá ní ètò kan pé àìbá mọ̀ àwọn tó bá yàn tí kò kún àwọn tí wọ́n yàn tí ò pé torí gbàtẹ́lómi yàn pé lọ́rùn ó kàn ń béèrè owó ni owó owó owó owó owó nìkan ló ní àwọn nǹkan yòókù kò sí ń bẹ́ẹ̀ yóò máa dààmú ẹlòmíì ọmọ ní béèrè ẹlòmíì ò sì béèrè ọmọ láti lè ṣe àtúnṣe sí àwọn nǹkan wọ̀nyí òun ni ìtẹ̀bọmi bíi kan pé kẹlòmíì lọ tẹfá kó wọ gbódù kan tẹfá fún kí wọ́n rárí òrìṣà fún yàn àwọn eléyìí wọ́n ó jẹ́ kí gbogbo àṣìṣe téèyàn bá ṣe tí ò rántí béèrè yóò lè ní àǹfààní láti ní àwọn nǹkan wọ̀nyí nígbà tó bá ń ṣètùtù tó bá ń dáfá nígbà gbogbo kó tó ṣe nǹkan tó ń ṣàyẹ̀wò lé lórí tó sì ń ṣe ètùtù tí wọ́n bá ní kó ṣe eléyìí ni àbáyọ ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro tá à ń bá ń kojú gbogbo èèyàn kọ̀ọ̀kan ló ní àwọn ìpèníjà nípa ìpín ìyàn tá a yàn torí kò sí ẹni tó yàn tó kún kò sẹ́ni tó yàn tó pé gbéyàn ti wù kó lówó tó kó ní gbogbo nǹkan tó yóò ní nǹkan kan tí tí ó kù pé ah bí ọ̀rọ̀ mi kù sí ni bí ọ̀rọ̀ gbogbo wa kù sí olódùmarè ó bá gbọ́ ẹlẹ́dàá wa ó bá gbọ́ kò sí ẹni tí ò ní ìdí ẹ̀ nìyẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣe àyẹ̀wò ká ṣètùtù ká lè rí ojútùú sí àwọn ìṣòro tí a bá ń kojú ẹ kú etí gbọ́ ohun ẹ̀làbọ̀rú ohun ẹ̀làbọ̀yè.